down calm down. You náà wọn bọ́ọ̀sì lẹ́bi o èyí tó kú láàrin wọn ẹ̀. Bankuba. ẹ òun gangan ni òun gangan ni. ó kí ló ṣe. Ah, ó ti dákẹ́ o ó ti dákẹ́ mi nǹkan tó ṣe o mi nǹkan tó ṣe ó ti dákẹ́ okay okay cool down cool down you just calm down okay what do I say? lọ síbi gates. Come lọ bá àwọn ọlọ́pàá tó there. Listen, bẹ̀ nísìnyí lọ bá náà right now máa pọ̀ ẹ́ lára now now mò ń bọ̀ sí i. ok mo ti gbọ́. kéè ó ìmẹ̀ká go go go down go down where are you. ìgbà. ẹ wo ọrọ̀ ajé ìlú bó ṣe ń lọ rẹ́rẹ́rẹ́ ṣé ẹ rí bá ẹ rí gbogbo àwọn èèyàn jakunjakun tí wọ́n mọ̀ pé ilẹ̀ wà lórí àlefa ọba yìí gbogbo wọn ní ẹ ti wá lùlù wà tí wọ́n wà dárí gbogbo àwọn ọ̀rẹ́ yín lókè òkú pátá gbogbo wọn pè é pé àrísẹ́ àwọn sáfẹ́ pé ìkọlẹ́rin sẹ́gun yìí ṣe é rí kó dáa bó ṣe lọ bá kábíyèsí. ẹ á dáa fún ẹ. àṣẹ àṣẹ. ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tó sọ gbọ́gbọ́n kan sí àmọ́ ṣó mọ̀ pé I have my own business in Canada tó hang síbẹ̀ yẹn hmm? mi ò lè travel nígbà tó wù mí ìgbà tí n bá sọ pé kí n travel báyìí òun ni wọ́n máa sọ pé ẹ̀mí tí kan wà pẹ̀lú gọ́vnà àwọn council of ọba wọ́n fẹ́ ṣe meeting ṣọ́rọ̀ mi yẹn sì so business mi is dying little by little ní Canada tó wà yẹn torí pé wọ́n ní ojú mẹ́wàá kò lè dàbí ojú èèyàn gangan fúnra ara ẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí. alágbára Ọlọ́run ọba bí kò ṣe ń ké bí okun nílùú yìí bẹ́ẹ̀ ni wọ́n á máa ké sí i. pẹ̀lú nǹkan tí scan sọ lágbára Ọlọ́run ọba kò ní yẹ o torí pọ̀tọ́ ní nǹkan tí scan máa sọ tọ́lọ́run bá fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀gbọ́n pọ̀tọ́ ní nǹkan tó máa ṣe àmọ́ lágbára Ọlọ́run ọba ihun tí scan sọ ni pé akọ òun ló máa bí akọ yẹn ni kò yá bí o bàbá kò sí ṣòro lórí eléyìí tí n bá ti wá bí ọkùnrin eléyìí tán ìmí tí n bá padà bí obìnrin mẹ́rin ni ẹjẹ́ àṣàdéhùn. nílé ta ni. ọkọ mi adéyẹmí ìwọ lọmọ ra àmùpá ṣàyàn máa lé ogun mádẹyìn ìwọ lọmọ òrí bẹ̀rù ọ̀tẹ̀ ọmọ ọ̀tẹ̀ níyì ọmọ amáyéléṣe nígbà àkọjà kí ló fa ìrònú ó di bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin tí mò ń kọjá lára ẹ̀ ń bí tí mo rí ibo òṣèkákò ṣàánú mi. ṣé o mọ̀ pé tí orí bá ń fọ ọba aládé nílùú kan gbogbo aráàlú yẹn pátápátá lára ń dùn kí ló ṣẹlẹ̀ jẹ́ kó yé mi. Hmm, ìyá ọba. oúnjẹ ọkọ mi. ẹ jọ ẹ jẹ́ n bí kí ni ìwúrí mi kí ló ń dùn mí nínú ah, olórí àwa àárí látijọ́ ta ti ń wa ẹ̀rẹ̀ ní kí ni mi máa dùn ah, nǹkan máa ń ṣe mi. ìyá ọba olórí ni mi rí láàfin ah! ẹ ẹ mọ̀ pé ẹni tí mo fi ń ṣe nìkejì nìyẹn ni alábàárò mi nìyẹn nínú ààfin ó tún wá jẹ́ wípé ó lọ mi ò mọ̀ bóyá ó kú ni àbó wà láàyè ni oyún dẹ̀ wà nínú ẹ̀ ẹ wá ní kí ló ní máa dùn kí máa dunnú ọ̀dà ìyá ọba ẹ jẹ́ n bi yín ọjọ́ yìí ni ọjọ́ kí ló jẹ́. ọjọ́ bíi olórí. ẹ rántí. mo ti ìwòye ọdún tó kọjá mo mọ ń tà ń ṣe nínú àbí. ó dáa ṣé irú àsìkò ilé ẹ kí ni mo máa dùn. mo mọ àrà tá a dá lọ́dún tó kọjá mo mọ ohun tèmi àti olórí tá a ti jọ plan sílẹ̀ fún ọjọ́ bíi ẹ̀tọ́dún yìí. ẹ wo ìyá ọba nǹkan kan ṣe báyìí lè ṣe fún mi tó lè múnú mi dùn òun ni pé ní gbogbo ọ̀nà kí olórí kó padà sáàfin láàyè orí inú èsì ni nǹkan kan gbọdọ̀ ṣe àìjẹ́ bẹ́ẹ̀. ṣé ohun tó fẹ́ nìyí ohun tí mo fẹ́ nìyí láti wákàtí lọ́mọ ti bẹ̀rẹ̀ sí ní òní ṣàánú mi ṣàánú mi jẹ́ kí ìlú yìí tó jẹ́ kí ìlú ẹ̀ dùn. mi ò kí ṣògùn kí ló dé tó fi sá mi mo ti takú kò sẹ́ni tó máa gbẹ́ lọ́wọ́ mi ó ti dòjé olóṣà ìgò ní máa pa lórí anybody tó bá tẹ́rí sí including joshman yé máa fọ́ náà wá ẹ̀mí ni eh, wọ́n ní tẹ́. I love the way you roll and move. God, I love the way you dey shake cheiro, cheiro, cheiro. Mm. Jesus. Oh my God. But but but let you just go check out the to see my mama. Oh my God. The question for you. Jesus. Ah, what were you saying? Oh, I'm going to share with Mama. Wow, wow, okay. Why láì ṣe pé wà educated how can you descend so low and eat this lọ́dún ìlú gbogbo táwọn jẹ níbẹ̀ yẹn lọ́dún ìlú gbogbo fàájì táwọn ṣe all the drinks all the food and everything the chicken the chicken oh ah, ah ó tún tún jẹ mo ní kó má jẹ àwọn ah, ló ṣe gan-an tí ò gbọ́rọ̀ ni kí ló ṣe tó ń ṣe yamayama like this is barbaric I've never seen a thing like this in the whole of my life láti dẹ́kọ̀ ti bí mi. tó bá tó oh God I'm, I'm highly disappointed in you I'm, I'm so so disappointed ah God ah baby yes shoot sweet Alẹ́ mọ̀, ilé ọ̀rọ̀ mi. Ah, ilé tí wọ́n ń bọ̀ nígbà. Ah ah, mo ti sọ fún ọ wípé ibikíbi tó bá ti lè tó lọ tílẹ̀ bá ti ṣú ẹ kó máa sùn bẹ̀ má máa rìn nílé ta wà mọ́ ẹ̀yẹ́ ṣó fẹ́ kó bá mi wọ mọ̀ ẹ̀ ṣó mọ̀ pé ìpinnu wà ní ẹ má kó bá mi. Ah, ah. àǹtí mo tó ṣẹlẹ̀ ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo tẹ̀ tí ń rò pé kó wà káwa lọ sùn sí ọ̀dọ̀ ọ̀dọ̀ mi àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ló bá mi lẹ́rù tí mi fi jẹ́ ká lọ mọ́. kí ló ṣẹlẹ̀. àǹtí ẹ ò bá ṣe kúrò níbi tá a lọ tá a dé junction kan bó ṣe rí ẹbọ nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí ní jẹ̀bọ̀. ǹgbọ́ ṣùgbọ́n òtútù ń jẹ bọ́ ẹ ṣe adé máa fowó sùn sí bíkà ẹ má wọ̀ ọ́ máa ẹ sùn sí bíkà yìí ọjọ́ ọjọ́ ìmọ̀ ó yá jọ ṣáà wọlé ó dàrú ó dàrú ó máa ṣe wa ṣe ọ ọ máa tún ti yín náà ṣe ọ ẹ ṣe o. lékè wọ ni báwo ni káàrọ̀ ṣe dáadáa la jù màámi ń kọ́ máa fún màámi fún. bẹ́ẹ̀ni ẹ ó dùn ẹ ó dùn. ta lè Mama. màmá yóò kó wá pè mí lóbi. lẹ́ọ̀kan mi bóò ni o. ẹ káàárọ̀ màmá mi yes ma ṣe dáadáa la jù mà àmì mà àmì ẹ ṣeun mà àmì àmì mà ẹ ṣe mà máa mi ẹ wo ọ̀rọ̀ ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín o ọ̀rọ̀ ṣùgbọ́n ti sún mi ṣé ṣùgbọ́n fẹ́ kó bá mi ni ẹ ṣé mo pé òru dúdú ni ṣùgbọ́n fi wọlé ìlànà ṣó fẹ́ kó bá mi lẹ́kọ̀ọ́ ni máa mi ṣé mo lè tó burú jù tó wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ táwọn olóyìnbó ń pè ní ó wọ́ọ̀sì Súnbọ̀ tún lọ jẹ bọ́. Ah. pé Súnbọ̀ ti tún jẹ bọ́ lẹ́kọ̀ọ́ ah, n kò jẹ́ torí ẹbọ jíjẹ yìí náà lásán ní oyípo padà bóyá bó bá rè kó kò lè rẹ́bọ jẹ lẹ́kọ̀ọ́. ẹ̀wò ẹ̀wò ṣé àwọn ẹ̀kọ́ náà sọ máa wúbọ ni àti pé ẹ bá sọ fún àti mi pé kọ́kọ́ ìjẹ̀bọ̀ bọ̀ ìbúlọ̀ ìjẹ̀bọ̀ gbẹ̀dúrẹ́ náà ń jẹ́ kódà àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ló tẹ̀lé wálé ó jẹ̀bọ̀ tí má dẹ̀ tún bá wí ó má máa lagídí á máa lagídí ọ̀rọ̀ ẹ̀ sún mi. ẹ ọkọ mi elédùn ọkù bá ń yí lọ́kàn padà yọ̀dà fún ọmọjọ́rọ̀ rẹ̀ ó sú ọ. bẹ́ẹ̀ ni màá. tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ àwọn Yorùbá máa ń sọ pé tí mo bá yó tí mi ò bá yó ọ̀dọ̀ mi ni wá please kí ni nǹkan kan náà tó ń ṣe ẹ́ pẹ̀lú ẹbọ i mean what is that connection tó yẹ pé kó o má fi ojú rẹbọ àfi bíi magnet tí nǹkan kan bá ń ṣe ẹ́ bóyá ọ̀dọ̀ láwọn kan tó ń kàn mí pẹ̀lú why don't you tell me sọ fún mi tó bá tiẹ̀ lè sọ fún àǹtí ẹ̀ àmì ìwà ṣáà lè sọ fún mi mi ò burú mọ́ ẹ. tẹ́mi tó yẹ pé tó bá ti rí ẹbọ báyìí gbogbo sísítẹ̀mù ẹ ò kí ń wá òkè àfi tó bá jẹ ẹbọ yẹn ó ti sọ ẹ lẹ́nu ládùúgbò ó sọ ẹ lẹ́nu nílé ó tún sọ ẹ lábúlé. no if there is anything sọ fún mi ká dẹ̀ wá solution sí i. ọlọ́run aṣọ ń sàn ó dàbí. ẹ gbà mí àbí mi ò gbọ́ dáadáa ni kò má dá mi lóhùn <sighs> problem ti wà. kábíyèsí yorùbá ló sọ wípé ó ní ọwọ́ tó bá ń dun ẹni ẹnìkan kì í fi sábẹ́ aṣọ kábíyèsí ẹ̀fúrújì mi bóyá lẹ́mọ̀ kò rí ń ta yín o orí tó bá dẹ̀ ń ta ọba àlù kábíyèsí gbogbo òlù pátá ló ń tà àwọn aráàlú lọ́kùnrin lóbìnrin wọ́n ń da àwọn olóyè láàmú wọ́n ń fìtìmáìsì wa ìpèlú ò lọ déédéé ilé kábíyèsí ẹ tẹ̀ ìjókòó sílẹ̀ yẹn látijọ́ yìí kábíyèsí ẹ sọ fún wa gọ́gọ́gọ́ o kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lè mọ̀ kò rí ń ta yín tẹ́ ẹ̀ bá mọ̀ èmi gẹ́gẹ́ bí olóye yín òun fásitì kò sọ fún mi pé orí ń ta yín o ẹ jẹ́ àwa nǹkan ṣe sí gbogbo òru tó ń dàrú tó ń dàpọ̀ yìí kábíyèsí ẹ ṣàforíjì fún mi o tèmi nìyẹn o. ṣé ẹ ní àfikún sí ìwọ̀n tí kábíyèsí tó tó ṣe bí òwe ẹ̀yin àgbà náà lè sọ wípé bónílé ò bá fura ó lè ní òkò à kábíyèsí àwọn olóyè tẹ rí yìí tí wàá ní pé ká pe àkíyèsí yín sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ láàrin ìlú kórè adé sì wá nǹkan ṣe sí i kábíyèsí ẹ jókòó tẹ́tẹ́rẹ́ ju ẹ tẹ́tẹ́rẹ́ ju kábíyèsí. kábíyèsí. báyé ni yóò máa rí lọ báyìí kọ́ ni yóò máa rí lọ gbogbo ìṣòro tí a kò bí mi mọ́ àwọn ìṣòro tí a kò dá mọ́ mi lórúkọ Jésù mò ń fọwọ́ sọyà pé báyìí kọ́ ni yóò máa rí lọ. You guys are so selfish. I'm very sorry to say this. kábíyèsí kábíyèsí ẹ má ṣe kábíyèsí ni àbòsí yẹn ṣe alábòsí ni ẹ̀yin méjèèjì. ẹ kì í ṣe èèyàn gidi ẹ̀yin yìí ẹ ń ṣe èèyàn gidi and you you you particularly you're a bad man eh. yes ìwọ burúkú ni tẹ́lá tó ń ṣe èèyàn burúkú ni ah, ẹgbẹ́ àdìdé lé yín ẹ ń bọ̀ ẹ wá ń sọ fún mi ọba pé ẹ kìnìkan kìnìkan ṣẹlẹ̀ ní ìlú kìnìkan kìnìkan ṣẹlẹ̀ ní ìlú ẹ jọ ìyí tó ṣẹlẹ̀ sí ìlú inú àti fúnra mi ṣòro tó wà lára mi ewé tí wọ́n fi gbọ́ inú ẹ̀. nǹkan àwọn aráàlú ń pàkíyèsí wá sí. gbẹ́dẹ́ gbẹ́dẹ́ gbẹ́dẹ́ gbẹ́dẹ́ gbẹ́dẹ́ gbẹ́dẹ́ kábíyèsí nígbà tá àwọn bí tá a lè wá sínú ọ̀rọ̀ ẹ ò lè mọ̀ ò lè mọ̀ tó tó ṣe fìlà jáde tí ajá dábẹ́ là dá. ẹyẹ kúrú ẹyẹ sùn tìyàwó àwọn ọmọ tí ilé èmi ò rí àwọn tèmi mò ń dá fún mi dájú ẹ ti ń gbé wàhálà ẹ ń gbé lé mi lórí. ẹ jọ ṣé ìpara ni àbí gbàgbọ́dọ̀ fún mi wá ní àtìgbó òyìnbó ẹni pé ẹni pé ìjà tó máa jẹ mí rè ẹ wò ẹ wá mi ìjẹ́ sọ̀rọ̀ fún yín o ìjẹ́ sọ̀rọ̀ fún yín tí ẹ bá ọgbọ́n àkọ́tẹ́ máa ṣe sí ọ̀rọ̀ yìí torí ẹ̀rọ àfimílẹ̀ tẹ̀mí tómi lẹ́rù gbé bá yò ẹ̀rọ tí ẹ bá jẹ́ kí n lo ọ̀pá àṣẹ tó wà lọ́wọ́ gẹ́gẹ́ bí ọba fún yín ẹlòmíì ni yẹn á fi pàtó ẹ pé òun ti jẹ òye rí nídìí ẹ ṣe ní ẹ ẹ ìyẹ̀kọ̀ tó wà lọ́wọ́ ìyẹn fún ọkọ̀ lóye ni má gbà ẹ má ti gbà ẹ má gbà ṣó ti yẹ tiwa dé ká pé àkíyèsí yín tí n tó bá dà mo ti máa ń lọ dà tí ó bá dà mo mẹ́ta láàkíyèsí mo ti fi yẹ lọ báyìí lọ́wọ́ àtúnṣe sí. ẹ ìwọ̀n ló bá ìwọ̀n ló bá ìwọ̀n ló bá sọ̀rọ̀. gbó o ọjọ́ ìbí là o àfòmọ́kù oríire àfòmọ́ olóríire ọjọ́ ìbí là ń ṣe o eh! ọjọ́ ìbí là ń ṣe o ah! àfòmọ́ oríire àfòmọ́ olóríire ọjọ́ ìbí là ń ṣe ọ̀rẹ́ ọjọ́ ìbí là ń ṣe ọ̀hà àfòmọ́ kú oríire àfòmọ́ olóríire ọjọ́ ìbí là ń ṣe ọ̀rẹ́ ọjọ́ ìbí là ń ṣe ọ̀hà àfòmọ́ kú oríire àfòmọ́ olóríire ìbí là ń ṣe òwe eh, ọjọ́ ìbí là ń ṣe òwa ah, àfòmọ́kù oríire àfòmọ́ olóríire. ẹ ṣeun ẹ ṣeun àfòmọ́ òkú ọdún àṣọdúnmọ́dún lágbo àṣọdúnmọ́dún àṣọròmọ́rò táìfù àṣòròmọ́rò. àṣẹ. wọ́n tó ṣọdún ọdún ni ó ṣe tẹ̀mí lọ́pọ̀lọpọ̀ ẹ̀mí rẹ̀ ogun ó fọwọ́ pawú ó fèrègì jobi ọpẹ́ o ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o ikú ò ní kọ́ lójijì báyìí. <laughs> àkànṣe oúnjẹ tí mo ṣe fún ọ nù. ìṣòro ìsara rẹ lóore kárí ah, ah. kárí ah. ó ṣe yẹ kó rí inú gbogbo yín ẹ káre o ẹ káre. ayọ̀ ní tiẹ̀ lónìí. ó ṣọ̀gbọ̀lọpọ̀ ọdún láyé. àṣẹ àṣeyíṣẹ́ mi àkàlàmọ̀ kì í pọdún jẹ. Thank you fún ọtí nǹkan tí mo sọ fún ẹ sí pé bàbá mi yẹn dà kó tó ń parọ́ fún ẹ tó ń ṣe ẹ bàbá mi yẹn ó máa ń kóbìnrin aṣẹ́wó ni kíní kan mo sọ fún ẹ gbà yẹn pé ẹni tẹ̀mí wò yìí ojú òjòjú aṣẹ́wó kò kí n ṣe ọkùnrin tó máa ń ṣe ìranù rárá ìwọ náà wà wọ́n ń sìn. aláṣọ ah! ti ẹ̀ngẹ́ẹ̀jẹ̀ wọ́ ọ̀rẹ́ mi ó mọ̀ pé mi nìkan náà rẹ̀ aṣọ wẹ́dìn yẹn ni mo máa máa ṣọ èmi máa taṣọ wẹ́dìn yẹn ni mo dẹ̀ máa pèsè fún yẹn. wẹ́ẹ́ kò sẹ́ni tó fẹ́ bá ẹ dùn náà ó mọ̀ pé ìwọ nìkan náà lọ́rẹ́ mi tó bá dẹ̀ ti ń pè sùn wọ́n á pè àníkẹ́ tó bá pè àníkẹ́ wọ́n á pè sùn àwọn méjèèjì á ti so ta ló ti fẹ́ ṣe bí òun ṣe ìwọ̀wọ́ náà ló máa ṣe everything. ẹ ah, eh, eh, àǹtí mi ẹ jọ òun tó máa ń taṣọ yẹn ṣé ó lè bá máa ṣọ. àlàáfíà ló wà ah, ní. my dear. thank you very much. àǹtí sùn ọjọ́ wo ni ti yàn. èwe ni. ilé ìtẹ̀ ń sọ yìí. àǹtí mi ti máa ń sọ fún yín mo ti máa sọ wípé mo mọ̀ sọ̀rọ̀ lọ́kọ dé ìmọ̀. Ah. because tí wọ́n ló ń bá mi yọ̀ ń sìn kò dẹ̀ ní dá ṣe ń bá mi yọ̀ yìí kémi náà má ba yọ̀ please na o. mi ò lè understand ó mọ̀ pé méjì ṣe kí n júwèé lẹ́ẹ̀mejì ẹ́ ah ilé ìṣìṣì kì í júyàn lẹ́ẹ̀mejì ṣé o ti gbọ́ wo old music ẹ̀ nìyẹn o bó ṣe máa ń kọ́ bó ṣe ń kọ́ ó tuntun kọ́ lójú ẹ̀ ń sìn inú ìṣì ní ìlọ́bí tètè ti gbọ́ àwọn Yorùbá tó máa ń sọ yẹn inú ìṣìṣì lórí ṣé ìyẹn mọ̀kàn tó ń jẹ́ bẹ́ẹ̀ ni ṣé ìyẹn mọ̀kàn tó ń jẹ́ bẹ́ẹ̀. Ah, rárá mà ó. Àníkẹ́ ṣé máa dún jẹ́ ń bí bàbí kí n bẹ páàkì. mi mọ̀ nǹkan tó máa ń sàtì mi bẹ́ẹ̀ mi mọ̀ nǹkan tó máa ń ṣe é bẹ́ẹ̀ mo máa pariwo kọ́kọ́kọ́kọ́ kí ni pọ́blẹ́mù pẹ̀lú ọkọ sí bàbá ọ̀sẹ̀ lè fi máa má rí mi. ẹ ẹ máa calm down o calm down o. Take jẹ́ kí n bẹ́ẹ̀ gbé oúnjẹ wá. ó calm down. Hmm. Sir, uh, ah, like I was saying, mo ń sọ̀rọ̀ ṣe rí ìlú tí mo wà sá eh, ìlú ọlọ́rọ̀ ni hmm. ó dẹ̀ kọ́rọ̀ ẹ̀ máa lékún ó máa pọ̀ sí ni ṣùgbọ́n máa jẹra wọn lẹ́sẹ̀ ìbọ̀rìṣà lọ́tún lọ́sì ó ti wá jẹ́ kí ọrọ̀ ajé ìlú yẹn ó sún sẹ́yìn gidi gan ìlú yẹn kò fara rárá mo wò pé kò sí nǹkan tí mo lè ṣe àfi ká pẹ́ẹ́sì gbàdúrà fún yẹn especially ṣe rí ọba wa àfihàn ti dàrú kò sí nǹkan tá a kì í gbọ́ kiri lọ́tún lọ́sì lọ́tún lọ́sì ni mo ti tara bọ̀ àdúrà àti àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn kan tọ́lọ́run lẹ́ni kì í ṣe mo ti ń ṣe mo wá tún wò pé kí n tẹ̀síwájú kí n wá bá yín torí ẹ̀yin náà lè fi wà lọ́wọ́. olúwa ló fi lè wà lọ́wọ́. <laughs> so mo ṣe wá ní kí n wá bá yín mm. kẹ́yìn náà wà involve in it mo kì í tẹ́yìn náà bá pray àwọn kí nǹkan tẹ́ bá tún rí náà àtúnkù mm. gbogbo ẹ̀ pọ̀ kí gbogbo nǹkan tó ń dààmú lu ọlọ́rọ̀ kó lè kúrò mo ṣe ní kí wá báyìí olúwa ti rí nǹkan tí àwa ò rí olúwa ló sì mọ nǹkan tí àwa kò mọ ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù ní agbára ńlá ti jésù bàbá wa àti ọlọ́run wa àwa ọmọ rẹ wúlẹ̀ síwájú rẹ ní wákàtí yìí láti fi ẹ̀mí ṣọ́ọ̀nà kí ẹ ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ fún wa gangan bàbá wa ọlọ́run wa ẹ̀yin nìkan lẹ mọ ohun tí àwa kò mọ ah, ní orúkọ jésù agbára wa. àmín àmín àmín lórúkọ jésù. pásítọ̀ Àtilọ́lá. sà. Hmm. èròǹgbà olúwa ọlọ́run àwọn ọmọ ogun lórí ìlú yín ó tóbi ó dẹ̀ burú. Hmm. olúwa ń fi yé mi wípé lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń béèrè lọ́wọ́ òun olúwa òun ọlọ́run ló ń bínú o hmm. bá a ṣe ti ń béèrè lọ́wọ́lọ́wọ́ yìí ìdààmú àti ìpayín kékeré wà nínú ìlú yín olúwa ní ìyàn ó mú tí kò tí ì múrú ẹ̀ rí hmm. olúwa ní ilẹ̀ agbónájọjọ́ tí kò tí ì gbóná bẹ́ẹ̀ rí olúwa ń fi yé mi pé nínú ìlú yín ọ̀fọ̀ àṣẹ tí kò tí ì ṣe bẹ́ẹ̀ rí hmm. olúwa wa ní àtúnṣe ń bẹ o látọwọ́ yín sì ni olúwa ní ẹ ó ní àkànṣe àdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta olúwa ní tó bá ti di ní ọjọ́ kẹta tẹ́ ẹ ti ń gba àwẹ̀ yìí ẹ ó gbéra ẹ ó lọ sí inú ìlú yín tẹ bá wá dénú ààfin ọba yín gangan ẹ gba àdúrà sí òun ọlọ́run gbogbo ọ̀nà àbáyọ nítorí yẹ ṣíṣe òun á fi ọ̀nà rẹ̀ mọ̀ yín. Hmm. ah pásítọ̀ àtìlọ́lá pásítọ̀ àtìlọ́lá ohun tí olúwa ń béèrè fún yìí àfi kẹ́ ẹ ṣe tí olúwa ń fẹ́ o. Ah, ó pásítọ̀ àtìlọ́lá nǹkan tó wà ní inú ọ̀rọ̀ yìí pọ̀ hmm. torí olúwa ló ń bínú. mo àfi kẹ́ ẹ ṣe o ti dandan ah, ní orúkọ Jésù agbára ńlá yìí. wọ́n ti fi ìbẹ̀rù bójú sátẹ̀dẹ̀ nínú kọ́nà fi wọ́n gbogbo ogun tó ń ja ìlú ọlọ́rọ̀ yìí ní orúkọ Jésù ẹ̀wà fi wọ́n gbogbo àwọn tó ń sápamọ́ jẹ ìlú ọlọ́rọ̀ yìí yà ní orúkọ Jésù inú ọ̀run kò wá borí wọn kò wá bá wọn jà kò wá bá wọn jà ní orúkọ Jésù. Kristi Olúwa wa. orí mi àpẹẹrẹ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ ṣe mọ́lẹ̀ dáadáa dákun jọ̀wọ́ má ṣe bá a bọ̀dẹ̀. káàdì pẹ̀lú bàbá pẹ̀lẹ́ sáré. nígbà tí mo ń gbàdúrà ẹ̀mí Ọlọ́run fi yé mi wípé gbogbo ogun tó ń ja ìlú ọlọ́rọ̀ yìí gbogbo àwọn tó ń da àlàáfíà ìlú ọlọ́rọ̀ yìí láàmú ẹ̀mí ọlọ́run fi ń yé mi wípé àwọn tó súnmọ́ àfọ̀n yìí pẹ́kípẹ́kí ni. ṣé ẹgbẹ́ ọ̀rọ̀ tó yí pásítọ̀ sọ. pásítọ̀ tí n bá máa gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ó já sí wípé kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ abẹ́ ẹ̀fọ́ gbogbo ló wà. bẹ́ẹ̀ ni ìyá wa ẹ bá jẹ́ kí n jẹ́ kó yẹ yín kò sí ogunkógun kò sí ọ̀fàkọ́fà kò sí ìwà burúkú kan tó borí ogun ọlọ́run a máa fi àdúrà àti àwọn ìjagun ah. bá bá ti gbélé tí ọlọ́run dẹ̀ máa fi múlẹ̀ káyọ̀sí ẹ̀yẹ ká gbàdúrà ní orúkọ jésù lágbára ìjẹ jésù gbogbo tó ń ja ìlú ọlọ́rọ̀ yìí gbogbo tó sápamọ́ tó ń ja ìlú ọlọ́rọ̀ yìí tó ń dà láàmú ní orúkọ jésù lọ́wọ́ ẹ̀rọ àdúrà. tí wọ́n bá sọ wípé Eh, ẹni tó súnmọ́ èèyàn bí ṣọrùn tó súnmọ́ èèyàn bí ṣọrùn kí ni ìtumọ̀ kí wọ́n ní kí òjò àti. Eh, kábíyèsí o gẹ́gẹ́ bí ìwòye ti tèmi àti gẹ́gẹ́ bí làákàyè eh, ọmọdé ti tèmi tó bá láwọn tó súnmọ́ èèyàn jù ọkọ ìyàwó òbí àtàwọn ọmọ àbí. àbí ṣé ẹ̀yin náà ní kọ̀tọ̀ lọ́sọ̀ọ́sọ̀ ọ̀dọ́ tẹ̀lé bí bàbá Eh, ìyàwó ọmọ ẹgbẹ́ ẹni náà ni. ẹ ṣe ó túmọ̀ sí wípé hmm, tẹ́ bá wo àfihàn dáadáa èmi wá ní èmi nínú ẹ̀. kò sí àfìyàwá. àfìyàwá ìjọba àfìyàwá. ẹ so ó túmọ̀ sí wípé ìyá mi ló jẹ́ ìyọba ò ṣe mí yóò gbọ́dọ̀ sọmọ ẹ̀. wọ́n wá sọ wípé kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà wọ́n dẹ̀ lẹ́ni tí ó ń ṣe ọba àbí tí ò fẹ́ lọ síwájú ìlú yìí ó jẹ́ ẹni tó súnmọ́ ààfin dáadáa tó súnmọ́ ọba tipẹ́tipẹ́. ẹ̀yin olóyè lẹ tún súnmọ́ ọba jù ní ààfin. ẹ̀ẹ́dẹ́gbẹ̀sọ kò lè ṣe ká má lè rà lọ́sẹ̀ kan tàbí èwo nu yín ló ṣe mí o. wá kọ́ kábíyèsí. lóòótọ́ la súnmọ́ yín àmọ́ àwa àgbọ̀dọ̀ dìtẹ̀ mórí adé àìwọ̀ kábíyèsí nígbà ò jẹ́ pé àwa náà ni aránṣẹ́ pè yìí láti mú ìbò pé kẹwàá di ipò bàbá yín mú àmì ṣe é àwa jẹ́ pé a fún yín lóúnjẹ a tún fi oògùn ìgbọ̀nsẹ̀ sí mi yẹn ẹ̀ ẹ̀ ẹ̀ rò bẹ́ẹ̀ ó ra ẹgbẹ̀ ń wo bí ìlú ìṣe ń bàjẹ́ ó ń bàjẹ́ ó ń bàjẹ́ ó ń bàjẹ́ mọ́ mi lórí ẹgbẹ̀ ń wò ẹgbẹ́ ẹ̀rẹ̀ rí ìkọ̀kọ̀ ṣe sí. ó jẹ bẹ́ẹ̀ kò tó gàdé fẹsẹ̀ méjì dúró ó ṣe ìyàwó ẹ̀rú lẹ́ ń ṣe nínú yẹn. kábíyèsí o ẹ tún jẹ́ kí á gbà báyìí ná mo ṣàkíyèsí kinní kan tó bá tójọ́ mẹ́ta kan tá a ti gbọ́ òṣà adé ọlọ́rọ̀ òru wa ẹ̀ ó máa ń farú nǹkan báyìí o olóyè okú làákàyè ah, elédùn nípa làákàyè rẹ òdodo ọ̀rọ̀ ní kábíyèsí o torí pé tá a bá ti bọ òòṣà ajé ọlọ́rọ̀ tó bá ti pẹ́ lóhun ah, burúkú máa ń já lóhun burúkú nílùú ẹ ní ìfarahàn ah, òdodo ọ̀rọ̀ ní òdodo ọ̀rọ̀ kú làákàyè. I thought I have sensible chiefs in my palace. Ah, ẹ gbọ́ ah, ṣé ìwé ìyàwó ni mo ní àwọn ọlọ́pọlọ pípé ní àfihàn àwọn ẹ̀sọ́ kò tọ́ ọ lóye ẹ̀yin mo gbé ní ẹ̀jọ̀ lórí ẹ̀tọ́. Eh, kábíyèsí ah, ẹ ti máa wò ó àwa náà àdákẹ́ o ẹ ọkàn rí bẹ́ẹ̀ ni o àmọ́sẹ̀mọ̀ pé bọ́rọ̀ ọ̀bá tí tẹ́gùn ọ̀bá tí débi yù. you are all senseless. àṣẹ àṣẹ àṣẹ. now listen to me ẹ gbọ́ mi dáadáa ẹ lọ nísìn kí ẹ lọ ṣe gbogbo estimation iye bẹ́ẹ̀ ni bá yẹ estimation tí mo sọ ẹ lọ ṣe ìṣirò iye tó bá máa ná wa láti lè fi ṣe ètùtù yìí kékeré mọ̀ màá kó owó ẹ̀ sílẹ̀. a ṣe estimation bàbá agbọ́dọ̀ àsìkò ti tó pàpà agbọ́dọ̀ ṣe kí ní sọ àwọn ọmọ láṣẹ àárín ojú òkú pẹ̀lú ẹni tó fà tí kábíyèsí ti tọ́jú sọ pé àṣẹ sí rárá èmi sẹ́tù gbogbo ní gbogbo mọ́tò èmi sẹ́tù ti wọ́n pọ̀ láàrin ọ̀sẹ̀ ṣe pé mọ́sẹ̀ mọ́sẹ̀ mọ́sẹ̀ mọ́sẹ̀ mọ́sẹ̀. ẹ̀dá ohun màlẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. you need to see a doctor. This issue of self-medication, I'm not in support àbúrò bó ṣe lie down and you are even looking weak try jẹ́ ká lọ rí doctor least wọ́n lè diagnose ẹ̀ wọ́n á sọ nǹkan tó ń ṣe gbọ̀ngàn àmọ́ bí oògùn ta fẹ́ lò sí. àti mo sọ fún náà nìyẹn jẹ́ ká lọ sí hospital and get yourself treated o kò lè jókòó sílẹ̀ síbí kò ní o máa wà òkè o máa wà òkè I've been telling you bóyá nísìnyí táwọn tó wá gbé tó ti bẹ́ẹ̀ sọ yìí wàá dìde wàá jẹ́ ká máa lọ I don't support self medication as well jẹ́ ká lọ sí hospital kò lè yé yín àìsí ìrora ló jẹ́ mọ́sán gbogbo nǹkan tẹ̀ ń sọ tó bá ṣe pé ìlú wa mo wà ni ní ti lọ dírí òṣáájú ọlọ́rọ̀ ní ti lọ bomi mu ara mi ò ti yá. òòṣà. ìdí òòṣà òòṣà ní ẹ̀jà ti sẹ́ńtúrì tá a láti bàbá rẹ̀ òòṣà. Ṣùnbọ̀ jọ má bínú. ọ̀rọ̀ ṣáájú ọlọ́rọ̀ tó dárúkọ yẹn ṣé bó ṣàyẹn ṣe lágbára tó nìyẹn débi pé o ti wò pé tó bá mọ mi yẹn ara ẹ máa yá tó dẹ̀ tún sàn ju hospital ta ní gbé ẹ lọ. Hmm. Ọ̀sàlúwà ó lágbára gidi gan Ọ̀sàlúwà ni wọ́n ń pè ní ajé ìlú wa gangan ni ìlú ọlọ́rọ̀ Ọ̀sàlúwà ló jẹ́ kó mọ orúkọ ìlú wa ní ajé ọlọ́rọ̀ nítorí pé òun ló sọ ìlú ọdì ìlú ọlọ́rọ̀ ẹ wo òsàlùwà lágbára débi pé wọ́n bá gbé kúrò ní òun wa ohun burúkú bẹ̀rẹ̀ sí ní mú ẹja ló ń burúkú ohun burúkú bẹ̀rẹ̀ sí ní mú ẹja ló ń burúkú ìlú wa dìlú aṣálẹ̀ ìyẹn ń mú nínú ìlú wa ẹ wá rú ibi tí wọ́n bá wá gbé òsà lọ ló bẹ̀rẹ̀ sí ní máa rí ẹ ṣé lóòótọ́. mo mọ rí mu àjọ wa sọlẹ̀ síbẹ̀ ah, ọ̀sàlùwà lágbára gan. ọ̀rọ̀ òòṣà òṣòṣà a sì máa lọ sí hospital ni but ohun tí wọ́n sọ àbí báwo ló ṣe sáàmù létí tí. nílé ṣòṣà you have to go to the hospital. okay. tabawa débẹ̀ tabawa sọ pé nǹkan tó ń ṣe ẹ́ ó ní í ṣe pẹ̀lú pé òòṣà yẹn then you can now go from there. For now, hospital. Afọláṣadé. Mo fẹ́ dá orin kékeré kan. Tí n bá wá dá orin ìtàn, màá wá sọ ìtumọ̀ ìdí àti ọpẹ́ mi fún ẹ. Tó bá ń gbọ́, èmi la ò ní yọ̀ sí. Èmi la ò ní yọ̀ sí. Bá a ti fẹ́ ó rí, bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí. Ó bá mi gbẹrin yín mo fẹ́ mọ̀ di ọpẹ́ mi. ẹ̀yìn di ọpẹ́ mi wá rí òṣà alájẹ tán ni lọ wá wá mo ti mọ ìlú àti ibi tó òṣà yẹn gangan wà. irọ́ ni ọpẹ́ mi. <laughs> orí kó tó pẹ́. bọ́ọ̀lù ṣíṣe. ibo ló wà ibo ló ti rí. ìwọ fìyẹn lẹ̀ nǹkan kan wá ni mo fẹ́ kó ṣe o sórí òṣà tá a fẹ́ lọ gbé yìí aṣọ funfun ló gbọ́dọ̀ wọ̀ látòkè délẹ̀ torí bí mo ṣe gbọ́ wọn ló gbọ́dọ̀ wà ní funfun nẹ́nẹ́ ìyẹn túmọ̀ sí pé èmi àti ẹ la máa jọ lọ. bẹ́ẹ̀ ni ṣé kí wá dá lọ ni. <laughs> ó tọ́pẹ́ lóòótọ́ so aṣọ funfun kí n kàn ṣáà ti wá aṣọ funfun. ẹyin ṣé o kí n wá sọ nǹkan kan fún ẹ mo mọ̀ pé o lágídí o ìsìn ló máa wọṣọ funfun tó tó tún máa lọ wégele black o funfun ló máa wọ̀ látòkè délẹ̀. ìwọ fìyẹn lẹ ìwọ fúnra ẹ mọ̀ pé kàrámọ̀ pọ̀ lọ́wọ́ mi mi tún wá ní fi ṣe aṣọ nìkan tó fi dórí bàtà ẹsẹ̀ mi báyìí funfun ni. Ah, tó bá ti jẹ́ pé oríire ọkọ mi ni ah. Ah. <laughs> ọláyínká má wọrí. ìgbà àwọn ìdá oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ. báyé bá ṣe kà fún wa dàrú má sùn pé báyé ṣe ń rìn ṣùgbọ́n ìgbà wà pé ní ìṣẹ́. ẹ dákun ìyá wa ẹ ibì kan là ń lọ lábàá ibi tí òòṣà alájẹ wà. àbí bí òrìṣà jẹ́ ọlọ́run. Eh, ajé ibẹ̀ náà ní kókó. tí <laughs> ẹ fẹ́ rè tọrọ owó mẹ́ tí ẹ rí i wọ́n bá sanwó lẹ̀ tọrọ nídìí òrìṣà jẹ́ ọlọ́rọ̀ tiwa yóò fún yín lówó owó ńlá ńlá owó kàkà ìyá wa sẹ́yìn ni ọlọ́ ayọ̀ sọ́nù wọn tó bá sọmọ lẹ́ǹfẹ́ ni yóò fún yín tẹ̀ wá rí ní irú òní ní ìgbàlejò nídìí òrìṣàjẹ́ ọlọ́rọ̀ àmọ́ yóò tó bí ìjọ méjì òru kẹ tó lè rórìṣàjẹ́ ọlọ́rọ̀. ẹ mọ nǹkan ìyá wa akúkú ti wá ná a lè ní ká tún padà ńgbà ẹ̀dẹ̀ tí nítòsí ń bí ló wà ǹjẹ́ ẹ júwe bẹ̀ fún wa ká lè mọ̀ bẹ̀ torí ọjọ́ mi tàbá máa wá. ọ sẹ́yìn òní tí ò nira ni kò lè ṣe é rí bẹ́ẹ̀ bá ti ń lọ báyìí ẹ mọ̀ lọ ni ẹ bá ti dé sálẹ̀ kàrá ìlẹ́kan òsàjì ọlọ́rọ̀ wa. ká tó dé di òpó náà táwọn lọ kan. dé di òpó náà kan. ẹ̀mí pé straight down àbí. èmi ọ̀wà mọ̀ yàn nísàlẹ̀. ẹ ẹ ṣe ìyá wa. má ṣo ẹ̀ dání. ọkùnrin mi mú dání. àdúpẹ́ àdúpẹ́ oye oye oye oye oya kó parọ́ parọ́ parọ́ parọ́. Hmm. orí ẹ pé ṣé òun ní sá. ẹ ò parí oya oya ẹ o lè sáré ṣe é nu mọ́tò mi náà. oya oya ṣe kí a. Ah, yeah. Mo lọ lọ lábẹ́ nǹkan. Mo sì dúró sí ọ títí nínú ilé yìí lọ kó ló lọ pa ìyá kí n mọ̀ pé sàlúwa ti gba iyì tó tó yìí o wọ́n ti ń wá wá látẹ̀kọ́ wọ́n pàdé àwọn bọ̀dá kan wọ́n gbọ́ kọ́bọ̀ gìnì wọ́n bá ní pẹ́pẹ́sẹ́ o ìdí òsàjẹ́ ọlọ́rọ̀ làwọn ń lọ okùn òsàjẹ́ ọlọ́rọ̀ lu wa ọ̀nà rí ogín ẹ bá ti tọ̀ sísàlẹ̀ gàárà yìí ìjàlẹ̀ kan. sọ́ọ̀ ṣàlàyé bó ṣe jẹ́ fún wọn ni. gbogbo ọmọ wí fún ìyá mi. òwe yẹ kó jù ní ìlú máa wà. lẹ má lọ mórí nìkan wá o gbé tán ni o. báyé ṣe rí rèé báyé ṣe rí rèé báyé ṣe rí rèé báyé bá ṣe kà tán wọn dàrú wọn sunkún báyé ṣe rí rèé ṣùgbọ́n bàbá dùn mí. Adiós lè bó ti ń ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ máa sọ fún ẹ láìpẹ́ yìí ń ṣàyẹ̀wò fún ẹ yékéyéké. kí ni iroko ń sọ. gbà lọ látòrọ mo ti ń wó lọ́gùn rẹ kiri àbá. àwọn àwọn ajé ọlọ́gbọ̀n ọwọ́ pààyàn àní wọ́n ti pẹ́ ní ẹtọ́ báyìí ọwọ́ àjèkú. gbẹ́nu rẹ sàn kò sí olóòṣà tí mo ń pààyàn àgàgà òrìṣà ajé ọlọ́rọ̀ ti ìlú ọlọ́rọ̀ wa yìí ó máa ń bùyàn ní nǹkan ni o inú obìnrin bá ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ tó bá dé ìdí òòṣà yí ọlọ́rọ̀ tó bọ́ inú rẹ̀ ó ṣì yóò bímọ bẹ́ẹ̀ ni bí èèyàn bá gbé ọjà kalẹ̀ tí àwọn ẹṣin bá ń bọ ọjà tí wọ́n bá dèdè òòṣà jí ọlọ́rọ̀ ti ìlú ajé ọlọ́rọ̀ wa yìí olúwa rẹ̀ mọ̀ ta wìtìwìtì ni o bí orí èèyàn bá burú láti inú oyún ìyá rẹ̀ wá sáyé ṣọ̀gbọ́rọ̀ mi bí wọ́n bá lè gbé èdè òòṣà jí ọlọ́rọ̀ ti ìlú ọlọ́rọ̀ wa yìí ọ̀gbọ́n mi rí olóríwá rẹ̀ ó jí pẹ́pẹ́ ajé ò mọ ọba náà yóò mọ ọba sùn yóò mọ ọba yóò mọ kawó wẹ̀rẹ̀ wàrẹ̀ ni nítorí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wọ́n bá yàn sọ̀sọ́ kú sọ mọ́ ọ gbọ́. ẹ̀yin ẹlẹ́yà o ìjẹ́tún oh! ti dé. Mm-hmm. ìjẹ́bí ti bò ó ni. ìjẹ́ ìjẹ́ mọ̀ pé ajé ọlọ́wọ́ sí nínú ìlú mọ́ tó túmọ̀ sí wípé ẹ̀kú ò ní ké bí eku mọ́ ẹyẹ ò tún ké bí ẹyẹ mọ́ ọmọ ènìyàn ò ní fẹ́ òbí ọmọ ènìyàn mọ́. èmi ajé ògúngúlùsọ onísọ ìbòjì ọ̀kọ́lọ́mọ farakọ́gi O kórìíyá ọlá kẹpẹ mo kọlù yín mo fún yín lájẹ ẹ kọlù mí ẹ fara mi yẹ̀pẹ̀ òòlù ńlá lórúkọ èmi ajẹ àṣẹńtà ògèrègè èmi ti ọ̀nà lórúkọ èmi ajẹ hmm. ajẹ ti bá yín gbé ó fi ìlú yín ṣebùgbé ṣùgbọ́n ibi ilẹ̀ fi sún èmi ajé. ó yá máa jẹ́. oúnjẹ yìí oúnjẹ ìkẹyìn ní gbogbo òlu yín pátápátá lẹ́tí ń jẹ yẹn o bí o ṣe ń jẹ́ òun ni gbogbo òun yín pátápátá lẹ ti ń jẹ oúnjẹ ìkẹyìn bẹ́ẹ̀ ni nítorí wípé ìyàn ọmú ebi apọmọdé wá ń sọ fún yín tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn ohun tí ń ṣẹlẹ̀ láàrin ìlú ah, ẹ wo ọkọjá sísọ ọkọjá sísọ ẹ gbà wá. ẹ wọ abata sórí wọn ní inú ìlú òní lajúlẹ̀ kí ló tún wọn lórí inú mi wá dùn mí pé ìwọ fúnra rẹ ìlú wa ń bẹ̀ lọ́wọ́ náà ti wá ó ò dé ní lajú ẹ lẹ̀ kí ìlú kó máa bàjẹ́ mọ́ mi lórí. gbogbo àwọn àlá tí mò ń lá kì í ṣàlá tó dáa rárá àwọn àlá jágbajàgba júgbójúgbó rédèrèdè bí mo ṣe ń la nìyẹn ṣùgbọ́n rí tí mo lá mọ́jú yìí ah! ó burú jáì débi wípé gbogbo oorun báyìí ni mo èmi àtàjẹ la fojú orin jù báyìí tó wá gbé oúnjẹ fún mi tó ní màá jẹ kábíyèsí ṣe bí ẹ jẹ. kábíyèsí bá jẹ jẹun o. ẹ bá jẹ jẹun. ó jẹ. oúnjẹ àjẹká ilẹ̀ ń jẹun. Ah! ó kábíyèsí nìkan kọ́ ló ń jẹ ẹjọ́ ń jẹ ni ah! gbogbo ìlú pátápátá ló ń jẹ ẹgbẹ́ o eku ò ní kébi eku mọ́ ah! ẹyẹ ò ní kébi ẹyẹ ọmọ ìlú abawagbé ajé òní báyìí gbé abawagbé gbé àbàtà àgbà wọn ló jẹ́ wá bọ́ ọmọdé túbọ̀ wa lórí ajé òní fọ̀dẹ̀dẹ̀ yín sọ̀rọ̀ ajé òní fọ̀dẹ̀dẹ̀ wa sọ̀rọ̀ ọjọ́ fọ̀dẹ̀dẹ̀ mi sọ̀rọ̀. Ah! ẹ ẹ wo àbàtà àbàtà mo bẹ̀ẹ́ kò bàjẹ́ lórí àwọn bàbá tèmi àwọn bàbá ńlá bàbá mi kò bàjẹ́ lórí wọn má jù bàjẹ́ lórí tèmi báyìí. ikú o ní fabẹ́rí ṣe lé ìran àtàrí òjò kóòrùn ó pàgbọ̀nsalẹ̀ gbòrìjì gbòrìjì alábànbọ̀n ni máa ń fọwọ́ra rẹ̀ dágbẹ̀dù ajé ọlọ́rọ̀ ètí bọ́ tipẹ́ hmm, kábíyèsí ẹ ṣàdéhùn pẹ̀lú àwọn tí wọ́n ń bo òrìṣà ajé ẹlẹ́ẹ̀fì odidi ẹran màálù ẹ̀ẹ́fì rúbọ fájé ṣé ẹ mọ̀ pàjẹ́ ti kó nùlù yìí. tẹ́lẹ̀ àwọn múra ikú ò ní kébi ikú ẹyẹ ò ní kébi ẹyẹ ọmọ ènìyàn ò ní fọ̀hún bí ọmọ ènìyàn. tó dàbí òṣèré rí bẹ́ẹ̀ la ṣe wáyé. Hm? kábíyèsí kò sí tó burú mbẹ ẹbọ náà là á rù kábíyèsí ni wàá rúbọ yìí o ọ̀sán pọn kankan báyìí lè kunu obi ajá ìsìnkú sì láṣìwọ̀ fà ìwọ̀fà ọ̀dàgbọ́n tó kọ́ lóhùn ò ní solówó rẹ̀ mọ́. Hm kábíyèsí ó wá dìgbò fàlú agbẹ́bọ̀sán gangan agbẹ́lọ́sí di òrìṣà àjẹ́ ọlọ́rọ̀ odidi ẹran màlúù ni o ẹ wá gbẹ́bọ̀ yìí àtòrí àtẹsẹ̀ àtàwọ̀ màlúù náà gbogbo ẹ̀ ilẹ̀ fi rúbọ tẹ́bọ̀ ìbá ti wá balẹ̀ sílé ìṣàn gbogbo orin tó sọ̀rọ̀ yóò padà. Ah, ẹ ṣe àbàtà àbàtà àbàtà àdúpẹ́ ìlú ìlú túmọ̀ ẹ lórí. ìlú ò ní túmọ̀ wa lórí torí wípé gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ìlú yìí kì í ṣe ìlú nìkan ló kàn gbogbo wa pátápátá ló kàn. bẹ́ẹ̀ ni ìdílé tèmi fi takété torí àbàtà mi takété bẹ́ẹ̀ ni tí òbodò tán àbàtà gbẹ́lẹ́gbẹ́ jí okó yèrè pé bẹ́ẹ̀ ló bá jí ọ̀gá ìran àgbàrá lọ́mọdé kò kára lé wọn nílé bẹ́ẹ̀ ni lọ́lẹ́ lágẹ́lú ọ̀pọ̀lọpọ̀ òrùn kíkù bí kábíyèsí wọn ní gbogbo ọ̀pọ̀ yìí èmi bá wá dá àwọn gàrí ní gàrí èso òru ẹ lórí rọ. kábíyèsí kábíyèsí kọ́ ni ṣẹṣẹ o. kábíyèsí o ṣe wo pípẹ́ o. kábíyèsí lálejò. ọ̀rọ̀ àbá àlejò lẹ̀. àlejò lẹ̀. ṣàlàṣojú rẹ fufu lẹlẹ ní sójú ọ̀rọ̀ ọ̀rọ̀ wúlò lọ́rọ̀ ó dùn mọ́ òkùnkùn ń gbèrò àdìbàbẹni tó lọ sàjòjì ò wálé. alágbára ayé kábíyèsí o. kékeré ṣọ́ọ̀gì igun alágbára ayé ìjímèrè ṣọ́ọ̀gì igun ọmọ àgùn aládì. mo ń bẹ̀rẹ̀ tó tún fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ tó fẹ́ máa máa pọ̀ mo ń gbọ́. Yo ẹ̀yin ọkùnrin tẹ́pẹ́tẹ́ bá ti fẹ́ gbé àwọn èèyàn bàbá yìí ẹ máa ń ṣojú àánú mi. ok mo ti gbọ́ àánú ẹ wí bẹ́ẹ̀ kọ́ra ìtúnṣe lọ́dọ̀ ẹnì má jẹ́ kí n pààrọ̀ fún ẹ ká bílẹ̀ mo ti ń fọ́ọ̀nù lọ pẹ̀lú bọ̀bọ̀ yìí ṣá. Ah, kẹ́mi ìwọ ìwọ fọ́ọ̀nù lọ just like that. mo gbọ́ ni. excuse me ẹjọ́ ẹ máa bínú mo ń bọ̀ ẹ two minutes i'm coming two See, I'm not joking. Ah. Hmm. Kẹ́mi níwọ̀n was mo mọ̀ dáadáa just like that. you can't believe me mi nǹkan mọ reason if rògbò yẹn kàn wá sí mi lọ́kàn fò kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ń ṣàn àrà ní etí olúwa ẹ̀ á ṣe bẹ́ẹ̀ fún wa ẹ̀yin ẹ sábà mi kí dáàdì ẹni mo ní kàn fi gbogbo àgbìyèlé wọn sínú ọlọ́run <laughs> alright ẹ ṣe gan ẹ ṣe olúwa gbàdúrà wa lágbọ̀jálẹ̀ jésù kristi olúwa wa àmì lórúkọ jésù. wá jábọ̀ nǹkan tí ẹni kì í ṣe àdúrà àti àwọn ẹ̀tẹ̀ ní kẹta. mi ti ẹ̀ kí yé kúrò rè ẹ̀pẹ̀lẹ̀ kú iṣẹ́ olúwa olúwa túbọ̀ máa sọ agbára dọ̀tun. àmín sà. nígbà tí ó di ọjọ́ kẹta àwẹ̀ ń rẹ̀ náà láwa tí a fi lọ gbàdúrà láàfin mo ṣe ń gbàdúrà lọ ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ẹ̀mí òkùnkùn kan wà inú àfihàn ló wà tó ń da gbogbo orí ẹ̀rù. Mm. Ah, gbogbo nǹkan tó ń da ìlú yẹn rú pé inú ààfin yẹn ló wà ah, ah. wá tó fi ẹ̀mí béèrè ta ni ṣé àwọn ìjòyè ni ṣé àwọn olórí ni ṣé ìyá ọba ni àbáwọn tó ti ẹ̀ wà láàfin ṣùgbọ́n ọlọ́run ti fi yé mi hmm. tó ní kí n tọ̀ yín wá hmm. kí n tó wá kẹ́yìn tó bá mi fi ẹ̀mí béèrè bóyá a tún máa rí àbáyọ. Hmm. <laughs> pásítọ̀ àtìlọ́lá olúwa gba ògo a fi ara rẹ̀ hàn olúwa jẹ́wọ́ ara rẹ̀ nínú ayé yín nínú ìlú yín. gba gbogbo ògo jésù mi o tìrẹ ni gba gbogbo ògo jésù mi o tìrẹ ni jésù kristi olúwa wa àbí. bàbá wa àti ọlọ́run wa ohun tó ṣókùnkùn tó ta kókó nínú ọ̀rọ̀ yìí olúwa ẹ bá wa tún kẹ́ ẹ fi hàn wá nítorí pé ẹ̀yin lẹ mọ ohun tí àwa kò mọ̀ ẹ̀yin lẹ ríran já ayé já ọ̀run bàbá mímọ́ aláṣẹ ayé pẹ̀lú ọ̀run ẹ gbọ́ àdúrà wa gbogbo àwọn nǹkan tó ṣókùnkùn tó ta kókó yìí olúwa ẹ bá wa tọ ìmọ́lẹ̀ sí kẹ́ ẹ tú ẹ tú kókó ìdí rẹ̀ olúwa ẹ ṣàlàyé ẹ̀ fún wa ní orúkọ jésù kristi agbára ńlá wa àmín àmín àmì ah, lórúkọ jésù nípa sátidọ́lá àwọn yorùbá ní bínú ọba tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lé ìkànnà olúwa ní nǹkan tẹ́ rí yẹn gan-an bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí olúwa ní ìṣòro inú ìlú yín inú ààfin ọba yín ló wà olúwa wá ní ìdààmú inú ìlú yín yẹn ìdààmú ọba ni hmm. olúwa ní lára ọba gangan ni ìṣòro yẹn wà tó rọ̀gbà yí ọba ká olúwa lòun á ṣàlàyé ẹ̀ fún yín o olúwa ní ẹ̀yin gangan lòun túbọ̀ fẹ́ràn oníṣẹ́ náà olúwa ní kẹ́ ẹ túbọ̀ tẹ̀ra mọ́ àti àdúrà advice lèmi fún yín wá ni pé ẹ tún bọ̀ ṣe àkànṣe àdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta ní ìsìn láàrin ìgbà yẹn sí ìgbà tẹ́ ẹ máa parí àwẹ̀ àti àdúrà yìí olúwa tọ̀mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà gangan tó máa yé yín ṣùgbọ́n olúwa ní ẹ̀yin lòún fi iṣẹ́ náà ràn ọ́ kì í ṣe ẹnì kankan. kò sí wàhálà kò sí wàhálà. ẹ kú iṣẹ́ olúwa dúró tì yín àmín àbúrò ní ṣe yín olúwa ò ní kọ̀ yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan jésù kristi olúwa wa. àfòmọ́ ǹjẹ́ ìrìbó tiẹ̀ ṣàkíyèsí pé látìgbà tá a ti wà bí tó o ti mọ̀ mí tèmi náà sì ti mọ̀ ọ́ àpò jù báyìí lọ èmi sì rò pé ó yẹ ká ti ẹ̀ lé sí ká pò jù báyìí lọ. ọ̀rọ̀ rẹ kúkú yé mi ó ṣeé ṣe a lè pò jù báyìí lọ tí ìyá bá lè gbà á. gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ ni mo gbọ́ ọ àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé ìyá ti wà nítòsí dear ó jẹ́ mọ̀ pé nǹkan kan bá fún mi àbúrò ẹ̀ ọ̀rẹ́ ò yé mi o. gbogbo interest wà nílẹ̀ kò sí bóúnjẹ yẹn ṣe wá lè dáa tó kábúrò ẹ fojú kẹbọ ni o tó bá ti fojú kẹbọ bí pé kíní kan máa ń dìde nú ẹ ni ó máa balance ẹbọ yẹn ni tí ó bá wá balance ẹbọ yẹn tán tí ò bá rí lady china ìkòkò yẹn kò ní dìde o my dear i don't understand kò yé mi o tí ò bá dẹ̀ ṣe ń pé bóyá mo mọ̀ ẹ́ dáadáa láti ilé ṣé ni bá sọ pé bóyá ṣe ló ń rọ̀nù family. because I find it difficult to comprehend kí a beautiful girl like that come rí oúnjẹ gidi lẹ̀ kó yẹ pé tó bá ti rẹ́ bọ báyìí ó máa jókòó tì ní comfortably. kí ló ń ṣẹlẹ̀ gangan kò yé mi I don't understand. Hmm, my dear last week tó o sì ń lé can you imagine sùn bọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń bù wọ́n rù wá lé wá bá mi ni ó tún jẹ ẹbọ ah. lóòru òru ọ̀gànjọ́ báyìí ni wọ́n rù wá bá mi mi ì lè sùn in fact títí tílẹ̀ fi mọ́ mi ì lè sùn bí ilẹ̀ ṣe mọ́ báyìí mo mú fóònù mọ́ mi mo kọ́kọ́ pè ẹ́ ó ti sún mi èmi gan ti sún mi. Ah. kó má lè jẹ́ pé bóyá mo yẹn ní association kan pẹ̀lú àwọn àǹjọ̀nú tí wọ́n jọ máa ń kọ̀ míì tó jọ máa ń ṣe patí torí kò yé mi o kò yé mi but ó dà ń pé mọ́mì tó sọ yẹn náà ni màá fẹ́ dúró lé lórí a máa wá lọ sí village i don't know mi mọ bí schedule mi ṣe máa rí but we must find time tá a máa fi lọ sí village so that mọ́mì gbọ́dọ̀ wá solution sí i mean there must be an explanation ah. ìyá nǹkan tá a máa ṣe sí nìyẹn. kọ́mọ obìnrin kan máa jẹ́ ẹbọ kiri obìnrin láì àti ẹ̀gbùsùgbọ́ ayé ìgbà kan tó máa ní àwọn ọkùnrin tó bá yà pátá máa ń kówó inú ẹbọ wọ́n máa ń jẹ oúnjẹ ẹbọ obìnrin for that matter ah, kò yé mi o ẹ̀rù tẹ̀ ń bà mí ẹ̀rù ń bà mí báyà abúlé ẹ̀ gangan lọ̀rọ̀. báyé ṣe rí rèé o báyé bá ṣe kà fún wa dàrú má sunkún báyé ṣe rí rèé o ọ̀ṣìmọ̀lẹ̀ adájọ́ ire ọ̀ṣìmọ̀lẹ̀ adájọ́ ire orí mi gbà mí ó má jẹ́ àtidélé àtidélé yóò dà kú àtidélé ẹṣẹ yóò dà kú rẹ dà gbàgbé ayé yóò dà kú yí o. ẹ ṣé mo dúpẹ́ o bẹ́ẹ̀ bolo mi látàárọ̀ mo tún wá ń ìwọ máa tẹ kí àmọ́ mi ò ọlọ́run ló yọ wọn o. ẹ ṣé ọkọ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ní dàgbà ya o. àmì ọlọ́run mọ́mì kò tọpẹ́ mà àgbàládùúrà pé àgbáyé àtúbọ̀ dalẹ̀ mà. àmì ìyá mi yóò dáa fún yín o ẹ ní rí dààmú o ẹ dàgbà ẹ dògbò ẹ̀yin náà ó jẹun ọmọ ọmọ tọ́jú yín o. ẹ ṣé o. ní rèé wò ya àríwù ni mọ̀ pé bí ó ti rí nù mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àlàyé yín pátá ló yé mi n bó kú mọ̀ pé nítorí ẹbọ jíjẹ yìí náà mo ṣe ní kó yípo padà kó rọ̀dọ̀ rẹ lẹ́kọ̀ọ́ àfìgbà tó wá pè mí tó tún ní tún rẹ́bọ jẹ lẹ́kọ̀ọ́ èmi ò mọ̀ pé wọn a máa gbẹ́bọ lẹ́kọ̀ọ́ náà n bó mọ̀ pé nítorí ọ̀rọ̀ à ń jẹbọ kiri abàyí náà ni mo ṣe wà ń pò tí mo wà yìí ẹ̀yin lẹ́ẹ̀ gbà mí ẹ yọ mí kúrò nínú ìṣòro tí mo wà kẹ́ ẹ bá ń wójútùú sí. mọ́mí ojútùú tẹ ẹ sọ yẹn gọgọgọgọgọ la wá wá síbi i mean the solution mọ́mí i mean you understand kò yé mi tí mo ti wà lẹ́kọ̀ọ́ tí mo ti wà lẹ́kọ̀ọ́ mi ò fojú mi rí ẹbọ bóyá ok kí n má parọ́ bóyá bí ẹ̀ẹ̀mẹ́ta àbí ẹ̀ẹ̀mẹ́rin mi ì mọ connectivity àbúrò ìyàwó mi pẹ̀lú ẹbọ ó máa rí ẹbọ yẹn lẹ́nu ìwé àtọ́bá wà ní. kò sí ìran mi tí sì ń jẹbọ ìran bàbá rẹ kan ò jẹbọ rí ẹ gbà mí ẹ bá yanjú ọ̀rọ̀ ayé sùn ń bọ̀. àǹdíà ó ṣàgbọ́ ọkọ tí mọ́mì sọ ó ní kò sí ní ìdílé tiwa kò sí ní ìdílé ti mọ́mì mi náà collective effort òun la máa fi yọ sùnbọ̀ kúrò nínú àjàgà ẹbọ tí ó ń jẹ káàkiri ìlànà ìdí. mọ́mí kù mo fẹ́ wọn iṣan àti yìí àbẹ́ẹ̀nì jíṣẹ́ torí pé iṣẹ́ tí ọmọdé bá gbàgbà kágbà jẹ tẹ́yìn náà jẹ́ mọ̀ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà kẹ̀ kò wọ́ kèrègbè táwọn olóyìnbó ń pè ní if the young send the other and never let them comply because the hand of young cannot read the shape neither can the hand of the old enter into a goal. àfọwọ́fà ẹ̀dá ohun màlẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè jó gbàgbọ́n olùkọ́sẹ̀ ní òní pẹ́ olùkọ́sẹ̀ oṣù ní ẹgbẹ́ mọ́rí àrẹ̀sà tẹ́ ní òní níyè àrẹ̀sà níyè ó fi yẹyẹ sọ́fà inú ọlọ́rọ̀ ajé ti wọlé yín pẹ́. irú múra wọlé lẹ́yìn kó lọ lọ. bàbá mi mo fẹ́ dé ìgboro àti pé bàbá mi wàhálà yẹn ti pọ̀jù lórí ìlú ọlọ́rọ̀ yìí kí ló dé wọn ò fi òun lu òǹdarin ta ló fẹ́ bá wa jó bàbá mi ibi torí pé wọn ò nífẹ̀ẹ́ wa nù lọ lọ́rọ̀ làbàtà wa ṣe ta kété kabí bẹ́ẹ̀ ti ṣe mọ́ wò bí mo ṣe mọ́ ń lọ gbòòrò tóun. n ò lọ́ta lọ́dọ̀ wọn òun ò sì lọ́rẹ̀ẹ́ kò sẹ́nì tí mo mọ́ ń bá sọ̀rọ̀ mbẹ́. bàbá mi ẹ dákun ṣé bí a ti sọ fún bàbá mi pé kẹ́ ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ ìlú ọlọ́rọ̀ ẹ bàbá mi ẹ dákun gbogbo báwọn olóyè ṣe ń kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó ń kórí ibú wọn wá ẹ̀ tó ń wá ẹni kúra gbogbo ẹ̀ láàárín bàbá mi ẹ dákun tó bá ń bá rí rẹ̀ àlá tí mo lá ó burú já ìmọ́jú òní. ọ̀làlà bẹ́ẹ̀ ni bàbá mi. pé mo kú. ẹ bàbá mi lásìgbà tí mo ti lálàá òun n ò fojú lóorun mọ́ bàbá mi kété tí mo ti jí ni mo ti lọ rọ sákìtàn. náà mo bẹ̀rẹ̀ ṣebí <laughs> mi n tí ò yé yín ni kò yé yín rárá babaláwo tó dífá tó lójú òní rọ òjò rọ ojú ti fá ojú tèké ojú àṣì fi babaláwo àpèpè ẹ̀jẹ̀ àṣì dáadáa láyé kálíbà àríwá wò lábà ti lọ tán ẹ wọ ẹ fà wọn ẹ fà wọn aráàlú ọlọ́rọ̀ kalẹ̀ ẹni bẹ́ẹ̀ ṣe rere kó múra sí re ẹni ṣìkà kó múra síkà àtòrè àtìkà ọ̀kan kì í gbé ẹgbẹ́ bẹ́ẹ̀ dáhùn mẹ̀gún mọ́sọ àgbà kan kì í wọ náà ègún kẹ́gùn tó mú ẹ̀gún ò ní mú iláyé. àṣẹ àṣẹ bàbá mi. ibo ni wọ́n sọ pé òun jáde lọ. Ah! tí mo ṣètùtù lú lọ́wọ́ gbogbo àdúgbò tó ń wò ìpátá bọ́mọdé bá dárí sapá apá ó pa ni bọ́mọdé bá dárí sọ̀rọ̀ kò lóko akó lẹ́yìn adìyẹ bá dárí sọ̀kúta èso òjò mu ẹ má kọjá mẹ́rin ẹ má forí kú kásá ó yẹ wọlé lọ. ẹ ṣeun bàbá mi. ajagbe ajá ti wọlé o fàfà jà lóko bàbá lé ní bàbá padà. ọlọ́run ọ̀la jẹ́ wá o kò ní sọ kò ní sọ ìrora mi kájẹ́ múlẹ̀ ká tún dájẹ́ ¡Gracias! kábíyèsí o. èèwọ̀ ẹ ti pé ṣoṣo ó di dandan kẹ́ ẹ rí ṣoṣo ohun tó àgbèrè ń ká o fún ara ilẹ̀ ó sì ká bẹ́ẹ̀ ni ẹjí bá ń jí mo bá jí ológun sẹ̀sẹ̀sẹ̀ mo bá ṣe ọ̀gẹ̀dẹ̀ fùfù tí mo lóko dìgbàró aṣọ tó dáa sọkú ni ẹ dákun ẹ̀yin ìyá ẹ mọ̀ já wọ sọkú ẹ mọ̀ já wọ sọ̀fọ̀ ẹ dákun mo fi òòsà òkè mo fi bẹ̀ yín. Ah, ẹ̀yin ìyá ẹ bá jẹ̀bù rẹ̀ àfi amẹ́lẹ̀ ìlú ìbẹ̀ yìí gbogbo nǹkan ò lẹ́dẹ́dẹ́ lu wa wàhálà ìpọ̀ ẹ̀jọ́ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ kálẹ̀ lẹ́yìn o inú ìlú ilẹ̀ wà tí ẹ lajú yín sílẹ̀ tí wọ́n ṣalálẹ̀ ní ìbáṣabàṣa tí wọ́n ṣalálẹ̀ ní ìrédèrèdè. ẹ̀yin ìyá ẹ ṣàánú wa a gbà pé a ṣèyí àmọ́ wọn lọ́mọdé ò lè mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ gbàwẹ́ dẹ́gbà ìlú ìpadà ẹ jẹ́ kíkọ́ máa kébé kù kọ́ nìyẹn máa fọ òjò ẹ ṣàánú wa. <laughs> ẹ wo kò sọ́wọ́ lónìí ajé oríire ó ajé o oríire o ó bá jẹ múlẹ̀ tó dájẹ́ o ó ajé oríire ó ajé o oríire o ó ẹ̀là déwé tutù níní ẹ̀là máa fi gbé owó wé ìwọ ọmọ mú ṣoṣù mo mú ṣe dẹ́ẹ́.